ẹ máa bẹ̀ mí kémi ọlọ́run ọba kí n mú yín dúró lójú ọ̀nà suratal ladhina an'amta alayhim ojú ọ̀nà àwọn tí mo ti parí ìdẹ̀ra lérí wọn àwọn tí mo ti ṣàánú òun náà làwọn anábì ọlọ́run òun náà ni Islam ojú ọ̀nà àwọn sọ̀hábà ghayril maghdubi alayhim walad dallin yàtọ̀ sí ojú ọ̀nà àwọn tí mo bínú sí ojú ọ̀nà àwọn jù wọ́n dọ̀ọ́lìn àti ojú ọ̀nà àwọn tí mo sọnù àwọn christians ìtumọ̀ àyà yẹn ni nínú alukur'an gbogbo àwọn tí ọlọ́run ti wá sọnù kọ́lọ̀ mọ́sá ìbáni dá wọn padà sójú ọ̀nà àwa náà ti àwà lójú ọ̀nà sọ̀rọ̀tọ̀ mustaqim kọ́lọ̀ wọn bá kó fẹsẹ̀ wa múlẹ̀ ń bẹ̀ kọ́lọ̀ wọn wá jẹ́ àparí lérí ẹ̀ kọ́lọ̀ wọn bá kó wá gbalẹ̀ sí fún wa ojú ọ̀nà kan nìyẹn ẹ̀rí asurọ́t èyí tá a fẹ́ sọ̀rọ̀ lé lérí láàárọ̀ yìí ìbẹ̀là kéwúdé kó tó di pé a bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tí a parí asurọ́t aljisr wọ́n ní asurọ́t yìí òun làwọn bàbá wa máa ń pè ní afárá asarati. As ẹ gbọ́ táwọn àwọn fáwọn níjọ́hún tí wọ́n bá ń tọrọ àdúrà ìpè ọlọ́run bò wá láṣìírí láyé ọlọ́run bò wá láṣìírí lọ́run ọlọ́run bá jí sàárè ìkọ̀kọ̀ sàárè ọ̀dá fún wa níjọ́ àlìkìyà máa wá kọ́lọ́run kó fi aṣínú àwọn tọ́ka wọn balẹ̀ kọ́lọ́run fi aṣábẹ́ aláraṣí rẹ̀ afárá sàráàtì kọ́lọ́run mú agun bẹ̀ pẹ̀lú àlàáfíà kọ́lọ́run já sọ dáadáa afárá sàráàtì tí wọ́n ń sọ òun òun la fẹ́ sọ lẹ́nu kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ asurat ojú ọ̀nà àwọn àlùfáà ní atọ́rík ojú ọ̀nà náà ni ojú ọ̀nà tó gbà wá láti àdúgbò yìí tọ́rík wọ́n máa pè ní surat ojú ọ̀nà islam wọ́n máa pè ní surat ẹ rí asurat èyí tí afẹ́ yìí òun náà ni asurat lẹ́yìn gbà tán bá wọn iṣẹ́ tán الجسر المنصوب على ظهر جهنم طريق ila aljanna tá a bá ti kú ní ardul mahshar ibi tọ́lá wọn bá kó gbogbo wa sí èyí tó kù òun náà ni ká máa wá lọ alijanna wọ́n ní ọlọ́wọ́n bá wa allahu akbar ọlọ́mọṣẹ́ ṣàánú wa wọ́n ní ojú ọ̀nà jísùrì ni bíríjì ni bíríjì afárá òun náà ni sọ̀rọ̀tì òun ni àgbà lọ sí alìjánná almansub ala dhahri jahannam jahannam ń bẹ nísàlẹ̀ iná jahannam tá a máa ń gbọ́ ní kọ́lọ̀ sọ wá ń bẹ̀ tí wọ́n ní ó jìn débi pé tí a bá ju ọmọ tuntun síbẹ̀ kọ́mọ yẹn tó balẹ̀ yóò ti di age of seventy years jahannam kọlọmọsá ẹ sọ níbẹ̀. asrout ojú ọ̀nà òun la gbà lọ àlìjánná ọ̀nà mi ò sì já sí àlìjánná àfi ká wọ́n ní ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tábà ti kú ní adidul mahshar ọlọ́wọ́ fi ògiri kan yóò fi làwa àti kèfèrí àti mọ̀náfìkì ẹgbẹ́ kèfèrí lòun náà kèfèrí pọ́nbélé àti kèfèrí tí wọ́n mọ́sálásí wọ́n fi ògiri kan làwa tá a bá ń wo ìta rẹ̀ oye a máa wo bí ilé ìgbádùn àmọ́ nínú ẹ̀ ìyàlọ́wọ́ ń bẹ àwọn kùfàr àti àwọn mọ̀nàfikún àwọn kèfèrí tí wọ́n darapọ̀ mọ́ wa ní mọ́sáàsì kèfèrí làwọn náà àwọn kan wáyé dì wọ́n wá jimá ọlọ́run níjọ́ wá hálíkọ̀ náà wọ́n yẹ sábà wá hálíkọ̀ jimá àti yídì ní ma ṣe kíní ní ma pa wákọ̀ èyí oníjẹ́ mọ̀nàfíkì kọ́ ọmọ wa alikọ̀ oníwa bíi ní láì tààlà arò bẹ́ẹ̀ kọ́ lọ́mọ́sá jórí bẹ́ẹ̀. àwọn yẹn a ti kó àwọn sí inú náà jahannam ẹ wá rí àwọn mùsùlùmí tó jẹ́ alul iman tí wọ́n ní gbàgbọ́ nínú ọlọ́run ọba àmọ́ wọ́n ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan tọ́lọ́wọ́n bá ò ṣàforíjì fún wọn ọlọ́run kádàrá pé wọ́n tọ́ náwó kan tó wọ̀ nìjánná àwọn yìí àwọn ni wọ́n gba eré àsàràtì àwọn tó jẹ́ alul iman tí wọ́n ní gbàgbọ́ sọ́lọ́run àwọn náà gbèrè àsàràtì àwọn ànábì ọlọ́run àwọn náà gbèrè àsàràtì asùràtì. àwọn anabi ọlọ́run ọba wọn gbàbẹ̀ àwọn afa gbàbẹ̀ àwọn sẹ́kọ̀ gbàbẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo gbàbẹ̀ àwọn kan já sínú nánú wọn àwọn kan kọjá kò wá sí ọ̀nà míì tá a fẹ́ gbàdálì jẹ́nà àfi ojú ọ̀nà yìí anabiwa muhammad sallam àwọn náà gbàbẹ̀ àwọn sàhábà àwọn náà gbàbẹ̀ gbogbo alágbàbẹ̀ ọlọ́run sọ nínú alukur'an alkarim. Al بعد أعوذ بالله من الشيطان الرجيم سورة مريم آية 71 ọlọ́run ní wa in minkum illa wariduha ọlọ́run ọba ní kò sẹ́ni kankan nínú yín àbíkẹ́ gbàbẹ̀ kọjá kana ala rabbika hatima hatima maqdiya lọ́dọ̀ ọlọ́run ọba wa bọ́lọ̀ ń ṣe kọ́ kalẹ̀ nìyẹn ó ti di dandan kọ́lọ́hún ó ṣe bẹ́ẹ̀ ó sì ti parí ẹ̀ kò sí tí ó yí padà èmi ọgbà bẹ̀ ẹ̀yin ọgbà bẹ̀ nígbà tí mo wo eré íńtánẹ́ẹ̀tì sẹ́mu pé gbogbo tíra tí àwọn ará wa lè ní gbogbo ẹ̀ ni wọ́n ti ṣe photocopy rẹ̀ síbẹ̀ tíra tó bá ti rówó rà ọba ti gbé fóònù lọ́wọ́ ọmọ kan bẹ̀ òṣèré ọ̀tá àfa kan ọ̀pọ̀ aláyé mọ́ àfàfà àti ọba wọ jahannama tá n sọ àwọn afa wa mú illustration bíi àpèjúwe wa nígbà tó jẹ́ pé bí àpáta méjì wà àárín rẹ̀ jahannam ni wọ́n á na okùn tínrín àwọn èèyàn wá wà lókè àwọn èèyàn ń jábọ́lẹ̀ okùn tínrín ashraf anabi juwere sallallahu alaihi wasallam anabi ni yudacu surat mithlu hadil musa anabi ni ashraf yìí òun náà ni afárá tó já sí alijanna mímú tó mú mímú rẹ̀ mímú rẹ̀ mithlu hadil musa gbogbo yín lẹ ní bíléèdì àbí gbogbo yín lásìmọ bíléèdì bí bíléèdì ṣe tínrín yẹn ẹnu ẹ ṣe tínrín yẹn bí yóò ṣe tínrín nìyẹn adakumina ṣaari nínú ẹgbàá wa mi anabi ni ó tínrín ju irun eré rẹ lọ tọba já irun eré rẹ tọba nà báyìí àṣùrọ́ọ̀tì ó tínrín ju bẹ́ẹ̀ lọ wà á saif ẹnu rẹ wà mú ọ ṣáàpù ẹnu rẹ ṣáàpù ju ìdá lọ nínú ẹgbẹ́ wa mi mithul hadil musa bí musa musa ti wá ti pẹ́ alimusa ẹ̀mọ́ náà pé ní alimusa alimusa bíléèdì náà pè bẹ́ẹ̀ musa anabi ọlọ́run lẹ́yìn alimusa kí ni wọ́n ń pè bíléèdì ọ wá ṣáàpù ju bíléèdì lọ ẹsẹ̀ pàlàbàtọ́ lọ́run fẹ́ni kọ̀ọ̀kan wà yìí fi kọjá lérí ẹ̀ àwọn kan ò sì ní jábọ́lẹ̀ ọlọ́mọṣà fèmí àti ẹ̀sìn wọn. fatakulu malaika wọn nígbà tí ọlọ́run ọba wa ṣàlàyé rẹ̀ fáwọn malaika àwọn malaika wa sọ pé man yujisu ala hadha man yujisu ala hadha ta ló fẹ́ kọjá lérí eléyìí fọyọkúl ọlọ́run wa sọ pé man shitu min khaliki ẹni tó bá ọlọ́run ọba ní ọkọjá mbẹ́ ẹni tó bá wu èmi ọlọ́n ọlọ́mọsá jáwa náà wu ọlọ́n àlàáhírà ọkọjá bá a ṣe ń ṣe nítorí wà lákọọ́lẹ̀ anabi sàlám ntí ó ṣẹlẹ̀ ní jama ọlọ́ni wà mínkùm kò sẹ́ni kankan nínú yín ẹ̀yin mùsùlùmí ìlà wàrídùhà àfikẹ́ gbàbẹ̀ kọjá kánà àlẹ́ rọ̀bíkà hàtìmá mọ́kàndínlá ó ti di dandan kọ́lọ́hún ó ṣe bẹ́ẹ̀ bá a bá sì gba abẹ kọjá àníwá lè jẹ́nà kọ̀sọ́nà míì tọ́já sálì jẹ́nà tó ju sọ̀rọ́ọ̀tù lọ ọ̀kan náà sì ni ló sì jẹ́ pé nílé ayé náà ń bí ojú ọ̀nà ẹyọ ọ̀kan tó lè mú ìyàwó àlìjẹ́nà òun náà ní Islam mẹ́rin kan bá ní wọ́n pè òun òun ṣe Islam mọ́ eré burúkú bá ní a máa jòkó bẹ́ẹ̀ lọ́n fún ni láà máa dìde lóru lọ́wọ́ jẹ́ bí a pèsè mítìnì ẹbí èyí pé ojú ọ̀nà ẹ̀yọ̀ kan tó wọ àlìjánà ọ̀nà ní Islam níjọ́ àlìkìyàmà náà àṣọrọ́ọ̀tì yìí òun nìkan lójú ọ̀nà tó wọ àlìjánà. anabi sallallahu alayhi wa sallam anabi ni àwọn màláíkà wa bí ọlọ́run pé ta ni ọ̀wà kọjá lérí ilé wọn lọ́lọ́ ni manshitu min khaliki ẹni tó bá wù mí ọlọ́run nínú àwọn ẹrú mi náà ni fayakulun àwọn màláíkà wa panupọ̀ wọn sọ kọ́lọ̀ pé. ما عبدناك حق ibadati ما عبدناك حق ibadati ìwọ ọlọ́run gbogbo àwọn màláíkà tá a jẹ tá a mu tá a sùn tá a dárúkọ rẹ tá a ń gbé ọ tóbi bó o ṣe tó bó o ṣe tó ààrí ọ̀sìn bẹ́ẹ̀ ààrí ọ̀sìn tó bó o ṣe tó ìwọ ọlọ́run ọba wa màláíkà ọ̀jẹ́ kò mu kò sùn kò níyàwó lọ́mọ àzikáàrò làwọn ń ṣe subhanallah làwọn ń ṣe la ilaha illallah làwọn ń ṣe láti jọ àti dá wọn títí táyé parẹ́ bó ṣe wàá pọ̀ tóun wọ́n ń gbé títóbi fọlọ́hún nígbà tí ọlọ́run sọ̀rọ̀ àsàràtì wọ́n ní aa ìwọ ọlọ́run àrí ọ̀sìn àwa tá àrí ọ̀sìn bó ṣe tó yìí bó wàá làwọn èèyàn ṣe fẹ́ kọjá ń bí. ló ṣe jẹ́ pé bọ́ bá ti jòkó lẹ̀ o ní fíìmù tó máa wò kó gbé fóònù lọ́wọ́ báyìí kọ́ ọmọ ọlọ́gbọ̀n ṣẹ́jú wákàtí kan azikaru ni ọ̀pọ̀ bọba ṣe la ilaha illallah tọba sọ ọtún subhanallah bihamdihi astaghfirullah gbogbo tí ó múyàn tí ó múyàn téèyàn fi làǹjọ̀n á padà sọ ọlọmọsá fèmí àti yín sínú wọn anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni wayadribu sirat wayudrabu siratu bayna dhuhari jahannam wọn di ọlọ́run fúnra yìí ni ó ṣe bíríìjì yẹn bíríìjì ta ní ọwẹ́ ju irun eré lọ ó sì chaapu ju ẹnu idà lọ ọlọ́run fún rẹ̀ ní òní kan màláíkà ọ̀nà sẹ́rí jahannam fa àkóónù ana wa ummati awwala man yujizuha àwa tá a kọ kọjá ń bẹ ànábì ní èmi ní kọ sáwájú ní kọjá ń bẹ lẹ́yìn náà àwọn ìjọ mi àwa ìjọ ànábì àwa láàsì kejì ànábì àwa láàkọ kọjá ń bẹ kó tó wá máa kan àwọn olùgbàgbọ́ òdodo míì. tani ọkọ̀ kọjá nínú sọ̀rọ̀tù jama anabi wa lẹ́yìn náà nkọ́ jama àwa ummatu muhammad ani abi hurairata wa udhaifa radiyallahu anhuma qala qala rasulullahi sallallahu alaihi wasallam afawa abu huraira afawa udhaifa àwọn méjèèjì wọ́n gbogbo àwa àdísù yìí wọ́n lànà bí sọ fáwọn nígbà tí ń sọ̀rọ̀ nípa ìṣìpẹ̀ ìṣìpẹ̀ yẹn á padà mú wá kọlọ́mọ sàfi aṣọ náà tó ń ṣìpẹ̀ kó fà wá náà sínú àwọn tí wọ́n ṣìpẹ̀ èèyàn wọ́fíìhì nígbà tá anábì ń sọ àdéhùn yìí lọ anábì ní fàyà àtúnà muhammadan àwọn èèyàn wọn wàá bá anábì wa muhammad fàyà kóòm fàyúdhanulahu fàyúdhanulahu anábì ó dìde àá yọ̀ǹda fún anábì kó ṣìpẹ̀ wà tó lè sílùú lè amánatu wà rọ́ọ̀hìmù fatakumani jambatai asurọ́ọ̀tì ọlọ́run wa pàṣẹ ipe ìwọ amánà àti ìwọ okùn ẹbí àsọ̀rọ̀ títí mo nà sílẹ̀ àwọn èèyàn gba bẹ̀ kọjá ẹ dúró ń bẹ̀ ẹni bá ṣe ẹ̀yìn méjèèjì dáadáa yóò kọjá ń ni lẹ́yìn ìgbà tó ti ní imán amánà ẹ̀ mọ̀ tán pẹ̀lú amánà òun náà ní nǹkan tí èsì tiẹ̀ tí wọ́n ní kó o fẹ́ ni tó ní àbí nǹkan tí èsì tiẹ̀ tí wọ́n gbé sọ́dọ̀ rẹ̀ kò sẹ́ni tí ọ̀dà mọ̀ nígbà kó o lè lọ́ba yìí ọmọ tiẹ̀ ń bẹ̀ o sì mọ̀ èyí tí èsì tiẹ̀ tí wọ́n bá gbà máa ń nà wá sọ́dọ̀ yàn ọmọ pé kò kí sí tiẹ̀ tí wọ́n bá fi ọ́ jẹ ọ̀gá ìlú abọ́gà abiṣẹ́ ọmọ owó tó jẹ́ tiẹ̀ ọmọ èyí tí èsì tiẹ̀ wọ́n ní àmánà lọ́lọ́run ó lò ní sábàbí fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi ráyè kọjá láì já sí jahannam anabi ni ẹlẹ́ẹ̀kejì warahim òun náà ni okùn ẹbí okùn ẹbí nílé ayé tá a wà yí gan ẹni tí ó bá ti máa sokùn ẹbí papọ̀ kò lè lálàáfíà nú ẹ̀mí ẹ̀ tó tí nǹkan kan bá ti ń ṣe yọ̀lẹ̀ bí ní sàásùn àbí yọ̀lẹ̀ àwọn ẹbí ni òjò dáa fún un tó bá tó lọ lè wọṣẹ́ àwọn tó sọ fún pé ogun ìdílé ni àwọn wo ni ìdílé àwọn ẹbí ẹ̀ ẹni bá wà ń sokùn ẹbí papọ̀ láyé tá a wà láyé ànábì lọ́lọ́ wọn fún mọ́nsáràhù ayé bùsọ̀tàláwò fèrèsìkìhì ànábì lẹ́ni tó bá fẹ́ kó wọ́n má dà lọ́wọ́ òun gbà kọ̀ọ̀kan wà áwọn sàláwò fi àtàríhì àbíọ́fẹ́ kọ́lọ́wọ́n ọba kó fún un lẹ́mìí gúngùn fàlìyẹ́sùlẹ̀ rahma okùn ẹbí ni kọ́ máa sopọ̀ okùn wọ́n ní gbogbo tí gbogbo ẹni tó ṣe sùúrù lérí ẹbí ọlọ́run ó ṣe àsọ̀rá ti ní rọrùn fún nítorí pé o ò lè wà láàrin ẹbí kọ́ ọmọ máa jà o ò lè wà láàrin ẹbí kọ́ ọmọ máa rí tí ọmọ bọ̀nú jẹ o ò lè wà láàrin ẹbí kọ́ ọmọ rí tí ọmọ fọkàn lẹ́bi bọ́bá ti dáa fún ọ sórí bó ṣe dáa fún ọ ni àti rẹ̀ ti tú sẹ́bi rẹ̀ wọ́n mọ̀ wá pé máa bọ̀ nídòlẹ́ wálé tí wọ́n nìkan lọ wá ń lò nídòlẹ́ àbáyé lé bọ́ bá lọ́ọ̀ ráyè wá àwọn wàá sékínì àwọn wàá bá ọ. ọmọ lọ mítìnì ẹbí ọmọ sọ ẹbí pọ̀ àkókò ẹbí rẹ nìyá rẹ àti bàbá ẹ ọgbọ́dọ̀ rí bínú wọn tọ́wọ́ fẹ́ ká sọ àláti ọ̀rọ̀ ọ̀run fún lẹ́yìn náà ni bàbá rẹ àtẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n bàbá yẹ àtàwọn ọmọ wọn àbúrò bàbá rẹ̀ àtàwọn ọmọ wọn ẹ̀gbọ́n ìyá yẹ àtàwọn ọmọ wọn àbúrò ìyá yẹ àtàwọn ọmọ wọn ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin àtàwọn ọmọ rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin àtàwọn ọmọ rẹ̀ àbúrò rẹ̀ lọ́kùnrin àtàwọn ọmọ rẹ̀ ẹ̀gbọ́n àbúrò rẹ̀ lóbìnrin àtàwọn ọmọ rẹ̀ ìyá ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ bàbá ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ okùn ẹbí gùn gan ẹni bá ti ń tú ẹbí ká bí bá ń da mítìnì rú ní ṣúrìtì rẹ sẹmọ pé kò ṣàjòjì sí wa èyí tó yẹ kó so gan kò sékìní kò so anabi ni al-amanatu war-rahim méjèèjì tá anabi kọ́kọ́ tó àṣírí rẹ̀ fún wa bí nǹkan bá ń bẹ lọ́wọ́ rẹ̀ dídá padà fẹ́ tó ní dákú nítorí ṣẹ́rí kéèyàn má lámàánà tẹ̀wọ̀n tí ó bá lámàánà yóò máa kó ọ̀rọ̀ jọ àbí kò ní jẹ́ nǹkan kan àfi tọ́lọ̀ bá níyọ̀ jẹ́ ilé ayé kò ní jẹ́ nǹkan kan sẹ́ tọ́lọ̀ bá ní ó kó ọ̀rọ̀ lújọ bíi hundred million àbí àṣìṣe kọ́ sínú kádàrá rẹ̀ pé gbogbo ilé tí ó kọ́ tí fi jáde láyé kò gbọ́dọ̀ ju lé five hundred thousand lọ ntí ó sì láyé náà nù yọ̀ọ́ kàn kó àmánà yẹn jọ wọn ò fowó kọ́ tiẹ̀ kọ́ àwọn mọ̀lẹ́yìn kọ́ kalẹ̀ pé owó kọ́ rẹ̀ ló fi gbé àmánà jáde owó kọ́ rẹ̀ ni wọ́n ló fi gba àmánà àmọ́ òun kí ó jẹ àmánà òun ló sì wá jìyà àmánà. anabi fatakun máa ní jamba ti sọ̀rọ̀ ti àwọn méjèèjì ó dúró báyìí ni wọ́n máa ṣàdúrà fún ẹni tó bá gun àsọ̀rọ̀ tù pẹ̀tọ́ áá wọn ni wọ́n fọ́pọ̀ lówó ó fún o wọn ni wọ́n fọ́ mọ̀rú kan lówó ó fún o ẹ̀gbọ́n bàbá rẹ̀ kú òun ni kọ́kọ́rọ́ léwà lọ́wọ́ ẹ̀ ó kó láwọn ọmọ lọ́wọ́ o ọ̀bẹ bí jẹ́ ọ̀bàrán jẹ́ bàbá àtìyá rẹ̀ ọlọ́run ṣàánú ẹ̀ wọ́n ní yóò sì rọrùn fún yàn yẹmí náà wọ́n ṣe máa lànà wọ́n ní wọ́n wà lọ́tún wọ́n wà lọ́sì àwọn nǹkan méjèèjì yìí fayamuru awwalukum kalbarq anabi ni àwọn ẹni tí ọkọ̀ kọjá nínú yín yóò kọjá bí ètímọ́ ni ètímọ́ kọ́ọ̀lì àbúrò rẹ̀ wa ni kóòtù ó ní mọ̀sọ́fà anabi pé bí abi anta wa ummi bí abi anta wa ummi ọ̀rọ̀ yẹn àwọn lárúbáwá máa fi ń pọ́n àgbàlagbà lé ipe mo fẹ́ lè gbé ọ sípò bàbá mi àti ìyá mi wọ́n sọ fún anabi bẹ́ẹ̀ ayu shay'in kal kamar al-barq kí là ń pè ní kíkọjá ètímọ́ kọ́ọ̀lá alamtaro ilalbar anábìrin sẹ́yìn rí ètí mọ́ tí ó jò bá rọ̀ ni kayfa yamur bí sí máa ń kọjá yẹn fọyọ́dì jẹ́ tí ó ẹ̀ rí gbígbọ́n tó bá flash yẹn báyìí yóò wá yóò sì tó padà náà fi tarfat ayni láàrin kéèyàn yájú kó ṣe kíni kó di padà anábìrin báwọn kan ó ṣe kọjá nù àwọn tá wọn paasi nínú àmánà wọn paasi nínú kíni nínú ẹbí kódà bẹ́ẹ̀ bí bá ń ṣe tí ọba ṣẹ̀rí àmú ó di oyè pé ìfẹ́ ṣe ọlọ́run tó dá mi ni ní òdì wá o baba tó kù ni mo fẹ́ràn gan o àmọ́ ọlọ́run ní a má sòkú ọ wà ní sọ ṣẹwárí àbígbẹ̀yìn rẹ̀ ìyàwó kékeré wọ́n lè yí nkéré ẹni kan máa gbọ́dọ̀ mi o ò ṣèyí tí ọ̀dà ọwọ́ àfẹ́yìí da sí kínní ó fi pààrọ̀ ìwọ alùsùn náà nìyẹn àmọ́ ọlọ́bí òkú òòtún tọ́jú ọmọ òkú wọ́n ní wọ́n ti fẹ́ lé ńlẹ̀wé ọ̀yà sí ọ̀dà àti ah, ẹ̀gbọ́tòkú eléyìí ńkọ́ ẹtí mọ gbogbo alamọ tí ń jẹ tí mọ òun náà ni iná tí mọ ń ṣáṣẹni lójú tójú bá rọ bó sì ṣe yẹran yẹran yẹran tó ṣe yẹn báwọn kan ṣe kọjá lérí àsọ̀rọ̀ àti nìyẹn abẹ́lẹ́ wọn kọ́ fi aṣọ náà àmì dùn àmì dùn ṣe àmọ́ṣẹ́ rẹ̀ lè wọláhì tàlà ayá kálukú ẹjá tó sẹ́tàǹsẹ̀ ẹjá tó palẹ̀ sáàmà náà wà mí tà kálukú tó sẹ́ palẹ̀ mẹkáníìkì inú wa bíríkìlà inú wa kápẹ́ntà inú wa afa inú wa ustaz sheikh imam. wọ́n gbé àmọ́nà fún wa pé ẹ máa bá àwọn yẹn sọ̀rọ̀ ọlọ́run a sì ń dá wákà kọlọmọsẹ ṣàánú gbogbo wa àmọ́nà ìyàwó ọlọ́kọ ẹ̀ nǹkan kan gbọ́dọ̀ ṣọ́kọ yẹn nǹkan kan gbọ́dọ̀ ṣe nǹkan kan gbọ́dọ̀ ṣọ́kọ ẹ̀ nǹkan kan gbọ́dọ̀ ṣe àmọ́nà ni lọ́rùn ẹ̀ ìyàwó ẹ àmánà ni ọ gbọ́dọ̀ fìyà jẹ ọ gbọ́dọ̀ fi pípa ọ máa ṣe sùúrù lérí wàhálà rẹ náà ni tẹ fi pínyà àmánà ni àwọn ọmọ yẹn àmánà ni wọn ìwọkọ ni wọn Ọlọ́run ló ni wọn ó kó wọn sọ́dọ̀ rẹ ni bọ́ọ̀ bá ṣe ń tọ́jú wọn lọ́lọ́wọ́ ọmọ fẹ́ràn rẹ kátó wá pé níbi iṣẹ́ kádàkùn tó gbogbo ẹ papọ̀ ká máa rántí asurọ́t anabi ni àwọn míì bẹ́ẹ̀ nu wọn thumma sallallahu alayhi wa sallam ẹni sallallahu alayhi wa sallam jama àti wọ́n ti dákọ̀ anabi ẹni sallallahu alayhi wa sallam naam anabi ni thumma sallallahu alayhi wa sallam nínú wọn kamarri rih àwọn kọjá lérí asurọ́t bí ìgbà tí atẹ́gùn bá kọjá atẹ́gùn ò tó ìtìmọ́ kí ló dé tí tí wọ́n nítorí pé àwọn ẹni àkọ́kọ́ yẹn ìkíláàsì wọn sincerity wọn ìmánì wọn ìwárí wọn okùn ẹbí wọn àmánà wọn ìrun wọn ààwẹ̀ wọn ìfẹ́ríkànlẹ̀ wọn náfìlà wọn dùwà wọn ìdẹ́bípọ̀ ṣe dáadáa sí mùsùlùmí ṣe dáadáa sí kìrìsìtẹ́nì ó yóò ṣe dáadáa sí olóòṣà yóò ṣe dáadáa sẹ́ranko wọ́n ní tiwọn ga ju tàwọn ẹlẹ́ẹ̀kejì lọ ló kí àwọn orin gẹ́gẹ́ bí atẹ́gùn àwọn eléyìí náà ẹni rẹ náà làwọn náà àbí tọ àdàmì thumma kamari at-tayri wọn ní àwọn míì táwọn wá lẹ́yìn àwọn yẹn àwọn rìn gígbà tí ẹyẹ bá ń fò fífò ẹyẹ ò tó atẹ́gùn wa shaddi rijal àdàmì ní àwọn míì àwọn rìn bí ìgbà tí bá ń jog kéèyàn ọmọ àwọn tó máa ń ṣe exercise yẹn exercise ẹ̀ẹ́dì mi ọ̀sẹ̀ máa ń rìn ní títì yẹn ẹ̀ẹ́dì pé kò ní sáré púpọ̀ kò sí ní sékíní kò sì ní slow púpọ̀ báwọn kan ó ṣe rìn nu ṣáàdì rìjáàd àwọn náà kú oríire wọ́n padà débi tí wọ́n ṣe kíni tí wọ́n lọ wọ́n tẹ́jìrì bí àmàlù anábì ní ẹjẹ́ ó yé yín iṣẹ́ rí wọn àti ìjọsìn wọn òun ní mú fún wọn o sallallahu alayhi wa sallam iṣẹ́ rí wọn àti ìjọsìn wọn ní ṣe kíni òun ló mú fún wọn ìtumọ̀ ẹni pé ẹni tó bá gun plane plane ó máa yára ẹni bá gun ẹ tírẹ́nì tírẹ́nì máa yára ẹni bá gun mọ́tò mọ́tò máa yára ẹni bá gun ọ̀kadà kẹ̀kẹ́ ànábì ní iṣẹ́ rẹ̀ wọn òun ní mú fún wọn òun ní ẹni tí iṣẹ́ rẹ̀ bá dáa bó bá ṣe dáa sínú ṣe fásitì sí nítorí pé ẹni tó lọ bí ètí mọ́ àlè ẹni tó lọ bí atẹ́gùn ẹni tó lọ bí atẹ́gùn àlè ẹni tó lọ bí ẹyẹ jahannam ṣe ooru nísàlẹ̀ jahannam jahannam iná jahannam wa nabiyyukum qa'imun ala sirati yaqul anabi yìí rasul sọ̀sánlá ní sọ̀rọ̀ yìí ó ní anabi yìí èmi tí ń bá yín sọ̀rọ̀ yìí yìí dùn ó ní tí máa fẹ́ gun tèmi yìí dùn ó ní etí asirat tí máa fẹ́ gbẹ́sẹ̀ lébẹ̀ báyìí yìí tí máa sọ́njọ́ kìámà ni pé rọ́bì sẹ́lẹ̀mù sẹ́lẹ̀mù ọlọ́run ṣàánú mi o. rọ́bì sẹ́lẹ̀m sẹ́lẹ̀m sàlámà mi o ẹgbẹ́ tó ní ọlọ́run sàlámà wa ọlọ́run làwa ní jẹ́bẹ̀ sẹ́lẹ̀m sẹ́lẹ̀m ọlọ́run mọ́sá ìsọ̀rọ̀ mi rọrùn ọlọ́run hátà tá àjùzà àmàlù ìbàdí wọ́n ní tí àwọn iṣẹ́ àwọn ẹrú ọlọ́run ọba kan iṣẹ́ tí wọ́n kò tó nǹkan ń ṣe kèfèrí àmàlù súnà tí ó sùn látàárọ̀ dalẹ́ no kìyàmù lẹ́yìn bí wọ́n bá ń dá sítọ́ ọlọ́run ọba kìí ṣe kèfèrí o àmọ́ kò ní yọwọ́ lápò alùsùn náà tọ́jú pé bẹ́ẹ̀ bí bá ń ṣe nǹkan bí ó ṣe máa wọ́n rán ni àmọ́ kìí ṣe kèfèrí nkírun rẹ̀ ń pé nísìnyí gba Ramadan ó sì lọ Maka àmọ́ àwọn ọ̀ṣẹ́ náfìlà àtọ́yẹ kọ́kà kẹ́sìn kódà yọ alùsùn náà tàbí náà ní ọmọ pé rẹ̀ yóò sì fi lélẹ̀ lóṣù mẹ́jọ tí ò ní wálé níbo lọ́lọ́ alóhùn bẹ́ẹ̀ ń Dubai níbo lọ́lọ́ alóhùn lọ jáde. nítorí pé kò yẹ yí pé ìwà ń lé pẹ̀lú ìyàwó àti anábìrin tó bá fi òkèlè sí ẹnu ìyàwó yín kí lóò anábìrin ẹgbà ẹgbà yà kí lóò lẹ́gbà kí lóò ń pè ládàá ìbáàdà níjẹ́ ládàá nítorí ìbá ti ṣe tó bá ti gba ládàá lérè kí lóò ń pè ìbáàdà anabi ní tíyẹn bá wo ìyàwó ẹnu lé báyìí tíyàwó rẹ̀ náà sì wù ọ́ tẹ́yìn méjèèjì tẹ́ wá bú ẹ̀rín tó wá ní kíni pọ́ lọ́rìn ó ní mo ṣe wù ọ́ yìí inú mi ṣe ń dùn wàláhì inú tèmi náà ṣe ń dùn bí èmi náà ṣe ń wù yìí anabi nazara allahu ilayhima nazara rahma ọlọ́run bó sì síjú àánú wọ méjèèjì nulẹ̀ hada wa din <laughs> bọ́tẹ́yìn ọba dídí láǹfààní àti jòkó kẹ́kẹ́ kọ́ àṣetá ni ọmọ fi ṣeré ni bí ṣe ń ṣe kan lọ́kọ́ máa bọ́ bí ṣe ń ṣe kan lọ́kọ́ máa bọ́ wọ́n tó bá dijọ́ alikiyama ata yẹ di arọ́jú fala yẹ ṣètẹ́tẹ́ ọ̀sẹ́rù ilà záfà ah, ọlọ́mọṣẹ́ sọ níbẹ̀ o wọ́n ní wàlláhi wọ́n láwọn míì àwọn ò láǹfààní àti rìn bí ìgbà téèyàn bá ń jọ́ọ̀gì bóò làwọn máa ṣe wọ́n máa wọ́ wọ́n máa wọ́ bí ìgbà tí wọ́n bá kànyàn lẹ́sẹ̀ àbí tẹ̀yìn lásìdẹ́ǹtì tí wọ́n ń wọ́ rìn wọ́n mọ̀ wọ́ àmọ́ àwọn náà nínú àánú ọlọ́run nínú àánú ọlọ́run iná lè ra wọn ládìẹ o àmọ́ wọ́n padà sí kínní wọ́n padà kú mbẹ́. anábìíní wà fi háfàtà ìṣòrọ́t lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àti lẹ́gbẹ̀ẹ́ òsì ṣòrọ́t táwì kàlàlíbù mu'allaqa àwọn ọlọ́run ọba aṣọ olóòótọ́ olóòótọ́ asoma ẹgbẹgbẹ sọrọtì kí náà ń pè ní olóòótọ́ àwa tí àbá máa ń pọnmi nínú kànga níjọ́ ẹ rí i pé tí igba kànga bá sọnù ó ní kinní kan náà tá a sokùn mọ́ bíi kànga ẹ tá a sokùn mọ́ bíi igba kànga ẹnu rẹ̀ ṣe gálagàlà báyìí òun láàjù sínú kànga yóò wá igba kànga tí ọbọ lẹ òun náà ń pè sẹ́ni ìjọba kọ́ pàdé hadithi yìí ní ìmọ̀ túmọ̀ yìí wọ́n wá lọ ní dictionary wọ́n sọ júwe júwe júwe júwe mu ni ah ọlọ́mọdá kù kalalibu ṣé baba akéwù débẹ̀ àwọn afọ òní àbúrò lásọ àbánitọ́ ọlọ́run ní kalalibu ọwọ́ ń bẹ̀ gbàmọ́ wa wá tuma rẹ̀ mọ́ wa ń padà wá rí inú àǹfààní íńtánẹ́ẹ̀tì jẹ́ mọ́ mùsùlùmí tó fi jẹ́ pé oríire wà ń bẹ̀ tó bá fẹ́ ṣe rere wọ́n sì padà gbé píkítọ̀ rẹ̀ wá táwọn afẹ́sìn ní tẹ́ ẹ bá máa ti ń jẹ́ kàlálíbò kàlálíbò ni. nítorí kò pọ́sibú kiri ara tẹ́ra ẹ̀sìn kan ká máa ya fọ́tò bẹ́ẹ̀ a máa ya fọ́tò gbogbo tí wọ́n ti ń sọ mẹ́. àwa ni wọ́n ṣe íńtánẹ́ẹ̀tì fún àwa àwa mùsùlùmí a máa ń ṣìlò kàlálíbò yìí irin tí máa ń kọ́yàn la téèyàn bá kọjá ń bẹ̀ ni anabi ni wọ́n tó sí etí sọ̀rọ̀tù kàlálíbù mu'allaka ma'amura kàlálíbù yìí er, er, bí irin ni irin ni àwọ̀ ọlọ́run ọba ti wá bá sọ̀rọ̀ kí ni kọ́ máa ṣe ta'khudhu min man umidat bihi famahadusun najin ipe gbogbo àwọn nǹkan àwọn nǹkan kọjá ní eré sọ̀rọ̀tù yẹn wọ́n máa kọjá wọ́n máa lọ́ra kọjá wọ́n máa ra àwa pàṣẹ fún irin yìí pé kó máa gún wọn lọ́tún kó máa gún wọn lọ́sì ká má bàa tètè kọjá látara wa bú tó wà nínú iṣẹ́ wọn wọn ò sì ṣẹbọ wọn ò ṣẹlẹ́bọ. fama khadushin anabi najin ẹni tí a ní kiri ẹni ọmọ gun lọ́tún gun lọ́sì náà yóò máa bu awọ ara rẹ̀ yóò máa fà yóò máa dẹ̀jẹ̀ eléyìí tá a wí náà najin òun náà padà là ń bẹ̀ o àmọ́ ìyà tí ó jẹ́ kó tó lánàá anabi ni ọmọ kìdínsùn fìnnà ni ní eré tiẹ̀ e burú jáì òun náà ni ẹni tọ́jẹ́ pé òun ò rè bọ́ láti rí sùrọ́ọ̀tì yín yọ́ọ́ máa wá lọ́dọ̀ yọ́ọ́ máa lọ́nu jahannam wọ́n ní bí ṣe ń lọ seventy seventy years ni ó lò lérí kristi ń lọ kó tó balẹ̀ makidus makidus adisi ó wà nínú ah, ọ̀dọ̀. Uh, Uh, imam muslim kálọ̀ lè wo àdìsí one hundred ninety five ó bọ́ ilẹ̀ ní takunlé ẹ lọ́ọ́ lè wo english ẹ̀ ti wà mẹ́ ṣe mọ̀ pé bí yẹn bá rántí gbogbo àwọn ìṣesí báyìí èèyàn níjòkó lè kọ́kàn máa rẹ́rìn sáá kọ́kàn máa rojọ́ sáá kó torí pé aṣọ tó fẹ́ wọ̀ lọ bí ìyàwó kò ríra kó sì banújẹ́ mọ́júmọ́. al-akhirah ọlọ́run bá wa ń sọ̀rọ̀ ọlọ́run ní thumma nunajji alladhina taqaw àwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́run á là wọ́n á là wọ́n kúrò níbi aburú sirat á là wọ́n kúrò níbi ìyà wọnàdàrú zọ́ọ̀lìmí nàfíhà jìtìyà àwọn alábòsí àwọn alábòsí àwọn alábòsí mùsùlùmí ni wọ́n ò lè máa ṣàbòsí wọ́n lọ́ọ́ da jù nú ẹbí wọ́n lọ́ọ́ da jù ládùúgbò wọ́n lọ́ọ́ da jù sí níbọ̀ rẹ̀ àwọn ọmọ àwọn ọmọ wa tí wọ́n ṣe káàmù omi tí wọ́n lò yẹn pọ̀ gan níbọ̀ wa ń bí. Eh, eh, wọ́n bẹ̀rẹ̀ sí omi bẹ̀rẹ̀ sí yọ sínú ọgbà rẹ̀ wọ́n á complain fọkàn náà àwọn security security wa bá mi mo wá pe nọ́mbà birikila ọ̀ya máa bọ̀ ń sìn kó sì máa mú sámántì bọ̀ kó sì máa mú ọ̀bẹ lé bọ̀ nísìnyí náà ló ṣiṣẹ́ yìí they are not Muslims but they are our neighbor. ìnira kankan ò gbọdọ̀ tọ̀dọ̀ wa sọ́dọ̀ wọ́n bá ń ṣe dáadáa sí wa a máa ṣe dáadáa sí wọn tí wọ́n bá ṣe dáadáa sí wọn a máa ṣe dáadáa sí wọn this is Islam ọlọ́run ní òun ọ̀la àwọn èèyàn ń bẹ̀ àwọn olólùwọ̀n ọ̀la alladhina taqaw àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run ọba àárí àyà yìí ní suratu Maryam àyà two. àyà 72 ajẹ́pẹ́ yẹn tá a máa béèrè lọ́wọ́ ọlọ́run àkọ́kọ́ àdúrà tá a máa ṣe òun náà ni kọ́lọ́run fi wá sínú àwọn kíni àwọn olùbẹ̀rù ọlọ́run. àwọn àlùfáà wa wọ́n ní wa man hada ani siratil mustaqim fi dunya wọ́n ní gbogbo èèyàn tó bá ti kú lójú ọ̀nà tọ́tọ́ nílé ayé ń bí waqtar raha ní ìgbà tí ọlọ́run ọba darí ìkẹ́ rẹ̀ sọ́dọ̀ ẹ̀ àsìkò tá a máa ń kó lójú ọ̀nà ọlọ́run ẹ̀ mọ́ àsìkò tára wa bá tutù ni àsìkò tí n táwọn fẹ́ bá ti ṣe kí ni tó bá ti tẹ̀ wá lọ́wọ́ àsìkò tọ́lọ́run bá ti fi wá lọ́kàn balẹ̀ níwọ́n náà wọ́n máa wá rò pé ah at least a ti tún improve nínú ayé ọlọ́run ti kẹ́ wa ayé lókùtọ̀ yẹ ká máa jẹ ọmọ wa jìyà ọlọ́njayé ìyá àdàtì bàbá rẹ ò ní gbádùn rẹ mọ́ ò lọ lókè mọ́ ẹgbẹ́jọ́ pé bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ ni wọ́n tún dá yẹn padà sẹ́yìn o àṣetáni ló kó ba kò fẹ́ kí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ó fojú kan ó sì ti mọ̀ pé tí wọ́n ti máa ti ń sẹ́yìn àti bàbá rẹ̀ yọ padà burú fún un ìlú tó ń gbé kò sáyé ń bẹ kò sáyé nu mọ́tò mọ́lù ẹ̀tọ́ wọ̀ ayé ò sí mi sẹ́yìn sí ọ̀sáyé ní bọ́sítọ̀pù tó dúró tá lọ́mọ tó jókòó tì ní mọ́tò tá lọ́mọ lọ́wọ́ ẹ̀ ẹlòmíràn rajà lọ́wọ́ àlìjànú fẹ́ǹsì ni màkọ́ ma lọ́wọ́ àlìjànú àlìjànú tajà jẹ́jẹ́ oní òkú ọjà kalẹ̀ ó sì rajà ọmọ lọ rẹ̀ ìkankan òsì ní sọ nígbà bá ti kàṣkàrù ẹ má jẹ́ èrò rí jẹun kula yusibana illa ma kataballahu lana nǹkan kan ò ní ṣe wà àfihàn tọ́lọ́mùbá ti kọ́ wọ́n lásìkò tí nǹkan bá dẹ̀ tọ́ bá àsìkò yẹn ká sàdí ọlọ́wọ́n wa àsìkò yẹn lè máa kó lójú ọ̀nà sọ̀rọ̀tì fàlàyé sùmùdà alàtọ̀rí kọtìlmọ̀sálàtì wọ́kítà ṣìdá wọ́n ní lásìkò tí nǹkan bá lé àyè sábà ṣe sùúrù fọlọ́hún làáfin máa ń kó olójú ọ̀nà sirata mustaqim a sì máa ń sọ fún wa yìí pé ilé ayé yìí wọ́n ti prógámù ẹ̀ bí wọ́n ṣe prógámù fóònù rẹ̀ o lè lóòdù káàdì MTN sínú kínní sínú fóònù àwọn Glo kò ní wọlé ni ọ lè rọ ọ́ìlì sínú ibi wọn ni kò fi epo petros kò ní ṣiṣẹ́ ni bọ́ bá ti mọ̀ pé ayé tí wọ́n fẹ́ lò wọ́n fẹ́ yọ ọjọ́ ẹkún kó mbẹ́ wọ́n fẹ́ yọ ọjọ́ ìbànújẹ́ kó mbẹ́ wọ́n fẹ́ yọ ọjọ́ ìṣòro kó mbẹ́ ó kù láyé ó kù láyé sẹ́mi tí n bá ń sọ̀rọ̀ yìí sẹ́mi èmi ọmọ rẹ́rìn-ín ìmọ̀ rẹ́rìn-ín sẹ́mi ọmọ sunkún èmi náà máa sunkún Rasulu sallallahu alaihi wasallam ṣé ọmọ rẹ́rìn wọ́n tàn níbi rẹ́rìn nígbà mi báyìí gbogbo èrìjì rẹ̀ làwọn ọmọ rí ta nígbà mi dẹ̀ ní anabi sojoko lẹ báyìí omi ó sì máa kán àwọn sábà ní òun sunkún ni anabi lè yàn ni mi sallallahu alaihi wasallam anabi ní ebe yàn ni mi ah, ọlọ́run lakọ́dé khalaqnal insana ọlọ́run la dọ́mi fi kabad sínú wàhálà bí o ti da fún ọ wàhálà lọ́mọ ṣe bọ́ bá da fún ọ tún wàhálà lọ́mọ ṣe kiri wàhálà lọ́mọ ṣe ẹnìkan ṣe wàhálà tó lówó nu wa yìí olówó mélòó lọ́ra yà á wàhálà ní sẹ́gà kò sí mi kò sí mi jama kò lè sí mi. anabi ni sanyẹ àwọn salam àwọn alifa wa ni ìdáwọn gbọ́ inú àdìsí òun náà ni pílásìkò dẹ̀ra kámọ́kù olójú ọ̀nà sọ̀rọ̀tì kámọ́bà já lókè sọ̀rọ̀t lásìkò tí ọlọ́run bá dé tọ́lọ́run bá mi ọ̀wọ̀ pẹ̀lú gbogbo nǹkan dúró kó o sì ní èrò dáadáa sọ́lọ́run ipe ó lè jẹ́ ìbànújẹ́ lọ́dọ̀ mi kọjá pé lọ́dọ̀ ọlọ́run ọba oore kan ló ṣe kí ni lọ́wọ́ alábẹ́rẹ́ wọn ọkọ̀ de fitakọ̀dà wọ̀ sí lọ́tà o àdébẹ̀rẹ̀ tó bá jábọ́ lásìkò dẹ̀ra àbọ̀ jábọ́ lásìkò àdánwò fọkọ̀ de wọ̀ sí lọ́tà o wọ̀nyẹ̀lẹ̀ amalu sọ́ọ̀lẹ̀ ó ti rí bọ́ lérí asọ̀ràtì ó ti ṣe kí ni ó ti rí bọ́ lérí asọ̀ràtì ọlọ́ni ìtàbítú lọ́hùn lẹ́dínà àmánú ọlọ́run láwọn tó bá ní imán tó jiná á fi ẹsẹ̀ wọn á fi ẹrin lẹ̀ bìlìkàwùlì thábìtì fìlẹ̀ ayá ti dúníà ilé ayé yìí náà láti fi ẹsẹ̀ wọn rinlẹ̀ wọ́n fi lẹ̀ áàkìrà tó bá di áàkìrà náà á fẹsẹ̀ wọn rinlẹ̀ wọn ò ní jábọ́ lérí asọ̀ràtì àwọn wo lọ́lọ́ sọ àmánu àwọn tó ní ìmánu sọlọ́n ọba wa kọlọ́ mọba ìmánu wa jẹ́ o ọlọ́ agbára ọlọ́run nínú nǹkan táwọn àlùfáà ní ìmánu ṣokùnfà téèyàn fi máa sáré kọjá lókè asọ́rat òun náà ni atáwọ́bátú ìlàlá kéèyàn ó túbá lọ́dọ̀ ọlọ́run kéèyàn ó ṣe kíni kéèyàn ó túbá lọ́dọ̀ ọlọ́run ọba wa kí ni wọ́n pè ní túbá òun náà ni repentance òun náà ni repentance kéèyàn ó bẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala pé kọ́ ọlọ́run ọba kó bùn ún ní repentance lérí gbogbo èyí tóun ti ń ṣe kọjá tẹ́mi ọba ti bọ́ èèyàn lọ́kì o tẹ́mi ọba ti bọ́ èèyàn lọ́kì gan nítorí pé táwọ́bà yẹn ọlọ́run nídìí ẹ̀ kọ́jẹ́ jẹ́ ẹ̀ with sincerity èyí tó ṣe láàrin wa àtọ́lọ́wọ́n ọba ìjókòó tá a ṣe lectures tá a ṣe mo ti gbọ́ pé wọ́n nìkan bá yọ̀ ọ̀dà mo sì ní ṣe mọ́ òwò ọlọ́run ọba tó bá ti promise ọlọ́run bó o ṣe má tó sì mọ̀ pé ó dẹ́mi rẹ ọlọ́run sì pa gbogbo ètò ti ṣe ọlọ́run sì parẹ́ fún ọ̀kan nínú àwọn ẹni ọlọ́run ọba bákà ló bá bẹ̀rẹ̀ sí sunkún ló bẹ̀rẹ̀ sí sunkún ló ń sunkún wọn ní ya abdullah maza yubukik ìwé ẹrú ọlọ́run ọba kí ni kọ́ lẹ́kùn ó ní akabaranallahu surat. ó ní ọlọ́run ọba ọ sọ fún wa yí pé afárá àṣàrà ti wà ó ní ọ sọ yẹn fún wa ó ní wàlámù yukhbiruna bi annana nanju àmọ́ kò sọ fún wa pé òun là wà ń bẹ̀ ẹ gbọ́ àrùn yẹn yé ó ní tí ń bọ̀ òun lẹ́rù ni pé ọlọ́run sọ̀kan kò sọ̀kan ẹ ní òjẹ́kẹ́ mi wọ́n balẹ̀ ọ̀sọ̀kan àmọ́ kò sọ̀kan yókù ọ sọ pé àárín lérí assurance àmọ́ kò sọ fún wa yìí pé ọlọ́run ọ̀là wa kò sọ fún mi pé ọlọ́run ọ̀là mi àbáyọ sọ bẹ́ẹ̀ àfáàní wọn dakọ mi bẹ gbé wọn la èmi wà náà tí wọn la kọsọ làwọn tí wọn ń pé kílódítà sunkún làwọn náà bá ẹkún. nídìí bẹ́ẹ̀ abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala ibi láti continue inshallah ta'ala nígbà míì lẹ́yìn àsọ̀rọ̀tì yẹn kí ló kù ó kù kí ànábì ó sì pé nínú àwọn tó já sínú náà ànábì ó sì pé tí wọ́n mú jáde mbẹ́ àwọn màláíkà ó sì pé àwọn ànábì ọlọ́wọ́ ó sì pé àwọn alákìdá ó sì pé àwọn alákìdá alul iman mu'minun wọ́n sì pé. ọ̀kan náà wà lọ́fà ńjọ kan ó sì bu ẹkún ó ní yálà ní iman ó ní ẹ̀yin tẹ́ ní iman ó ní la tansawni fi shafa'atikum ó ní ẹ dákun o àyè máa ẹsẹ̀ mi lè yẹ ẹ má mi o ẹ̀yin ọ̀rẹ́ tàjọ ní tàjọ ń ṣe yín mọ́ nìyí ẹ má gbàgbé mi o tí wọ́n bá ní ẹ̀sìn pẹ̀lú ẹ̀rántì mi o àyè máa alẹ́ lẹ́sẹ̀ ò ní yẹ kẹsẹ̀ ò lójú mi kẹsẹ̀ ò yẹ.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 ọmọ ìyá kan náà ti tún promise kọ́lọ́mọṣẹ́ ìsànú wa nítorí wọn bá fọ́ kálukú lágbára kọjá pé halkọ́ yìí àfi ṣe ìparí fisabila ta fẹ́ gbà fún opó náà àbá tá a bá jóbìnrin àbá tá a bá jọkùnrin kí a gbìyànjú nítorí wọn bá fún wa lágbára ọyẹ ká dáa ká ti gbalẹ̀ ọ̀la náà lágbàlẹ̀ náà pẹ̀lú ògùn ọlọ́ ẹnu àdúrà nìkan pé kọ́lọ́n kó fèmí sínú àwọn tí ó nípa ń bẹ́ẹ̀.